أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ولكن الله ذو فضل على العالمين نقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول أهل بيننا وبينكم الجنائز ونحن نقول ذلك ونقول بيننا وبينكم الكتب الكتب موجودة الحمد لله الذي شملت قدرته كل مقدور وجرت مشيئته في خلقه بتصاريف الأمور كلها وتفرد بملك السماوات والأرض تعالى وتبارك العلي العظيم الحليم السميع البصير العليم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها جل عن المثيل والنظير وأشهد أن محمدا عبده ورسوله وخيرته من خلقه وأمينه على وحيه وحجته على عباده وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى كل من استنى بسنته إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tàdá ọpẹ́ fún ọlọ́run bá tàdẹ̀ tọrọ àlékún kí ọlọ́run bá ní ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá anáyí sallallahu alayhi wa sallam àtàwọn aráalé anáyí àtàwọn sọ̀hábà àti gbogbo ìkọ̀kan wa náà tí ajẹ́mọ̀lẹ́ anáyí sallallahu alayhi wa sallam àtàwọn tí wọ́n wá lẹ́yìn wa lórí ìlànà ìtìtì ìgbẹ́jọ́gbìn àti yàmà kò pamọ́ sí gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ yìí pé ọ̀rọ̀ táàmì ẹ̀nàná ọ̀nà ni àkíyèsí kan tí ó wáyé láti ọ̀dọ̀ ọmọ ìyá wa dáadáa tí wọ́n fi pè ní lákèyèsí lórí ìdáhùn tí mo dáhùn lórí ìbéèrè kan bí ní lórí Sheikh Ali bin Hasan al-Halabi àwọn àkíyèsí wa rèé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí kò ṣeé gbójú kúrò ńbẹ̀ àwọn ọ̀rọ̀ tí ò ṣeé kájú fún ó kún nínú àwọn àkíyèsí pàápàá jùlọ olùpàkíyèsí iná wọ́n tún ti àwọn ìpèníjà wọ́n sẹ́yí pé kí n sọ̀rọ̀ lórí àwọn nǹkan yẹn èdè má dẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀rí àwọn náà ó tún sọ̀rọ̀ níbàámu sí mà tí ó wà lọ́dọ̀ àwọn nípa lámàrí náà nínú àwọn ẹ̀sùn tí olùbánisọ̀rọ̀ fi kàn mí olùpẹ̀nísàkèsí olùpẹ̀nísàkèsí náà fi kàn mí tí wọ́n fi ọ̀nà ilẹ̀ nínú ìbéèrè tí mo dáhùn nípa Sheikh Ali bin Hassan al-Halabi òun náà ni pé mo ní wọ́n máa ń kan ọ̀rọ̀ àwọn àfà tò wọ́n máa ń kún ó gbé níwájú gbé lẹ́yìn tò wọ́n ó yọ tí wọ́n bá fẹ́ lò ń bẹ̀ tò wọ́n dẹ̀ sọ pé wọ́n ń ṣe léyìí báyìí fún ọ̀rọ̀ Ibn Hazm al-Zahiri حفظ الله تعالى ورعاه مدين وانصروا إلينا فن ابن تيمية رحمه الله تعالى الحضاني الدمشقي وانصروا ابن تيمية سوما يوان يا أريه رتوني أريه وتريلون ọ̀rọ̀ yìí á ah, ọ̀rọ̀ yìí pọ̀ ń túbọ̀ náà bá ọmọ ìyá wa tí wọ́n rí ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tó wù ú. àmọ́bọ̀ tí mo sọ rèé tó bá jẹ́ sí pé nìyàn bá lẹ́rìí fọ́rọ̀ yẹn ni àbá ìsọ̀rọ̀ tó wù ú ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò ní wúwo tó bá jẹ́ sí pé tí mo sọ wà lára ẹni tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ nítorí lè wúwo ni pé tó bá jẹ́ sí pé nǹkan yẹn ò sí lára ẹni tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ a jẹ́ sí pé àrọ̀ ah, yẹn wúwo ń tòótọ́ tẹ́ bá wá rí sí ọ̀rọ̀ tó wúwo àjẹ́sí pé yóò jẹ́ kó yẹ yín pé tí n bá ti fi rinlẹ̀ pẹ̀lú ẹ̀rí ìsìn pé Sheikh Ali bin Hassan al-Halabi wọ́n ń ṣe wù kàyí tí wọ́n lè mẹ́rin wá lórí ẹ̀ bó ti wúwo lọ́dọ̀ yín yẹn náà ní ẹjẹ́ kọ́ máa wúwo lọ ẹ̀mẹ́ ìkọ́ jẹ́ ní pé mo fẹ̀sùn yẹn kàn wọ́n pé ẹ̀sìn rò pé bóyá ẹ̀sùn yẹn ò sí lára wọn lẹ fi rí tó wúwo tẹ́ bá wá rí pó ẹ̀sùn yẹn wà lára wọn tán yẹn padà wá rí pó fúyẹ́ ẹ̀mọ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀ wá pé ẹ ní ẹni láìsí rẹ̀ so bó ṣe wúwo lọ́dọ̀ yín yẹn bó ṣe wúwo lójú yín yẹn nígbà tí mo fi kàn wọ́n lẹ́sùn yẹn kẹrí sí ìgbà pé ẹ̀sùn yìí wúwo nítorí ọlọ́run àwọn ọ̀rọ̀ yìí wúwo nítorí ọlọ́run nínú ẹ̀yà wa àwọn ọ̀rọ̀ yìí wúwo bẹ́ẹ̀ náà ni kẹjọ padà máa wúwo lọ kó dàtẹ́ra padà rí pé ẹ̀rí wa ló ah, yẹ Ah, bàbá yìí asheikh ali bin hasan alhalabi nínú tírà àwọn fitnatu tafsir fitnatu at-tafsir wọ́n wọ́n ṣe nǹkan tí mo sọ yìí wọ́n ṣe ń bẹ̀ máa dẹ́ gbìyànjú àti mú ẹ̀rí wá lórí ẹ̀yìn ṣàwọn ọ̀fẹ́ yìí máa ṣe wá láǹfààní pẹ̀lú ẹ̀ mo ní kára owó nu fitnatu tafsir ní ibi hawashi rẹ̀ níbi àwọn ọ̀rọ̀ abẹ́ ibi hamish rẹ̀ àwọn ọ̀rọ̀ abẹ́ nínú àìjẹ́ fitnati tafsiri náà àtàṣírò ní fitnati tafsiri tábàlọ wo page 8 àmì page 7 nínú tírà yẹn ẹ̀rí ọ̀rọ̀ kan tí mo fẹ́ mú wáyé ẹ̀rí ń bẹ̀ na ọ̀rọ̀ wo ni Sheikh Ali bin Hassan al-Halabi wọ́n kun ọ̀rọ̀ bàbá wa Ibn Hazm ẹ̀rí mo mọ́ Ibn Hazm wà nígbà tí mo ń dáhùn béèrè yẹn tí wọ́n mọ́ ń kun ọ̀rọ̀ àwọn àfà wọ́n mú Ibn Hazm wá gẹ́gẹ́ bí àpèjúwe wọ́n kun ọ̀rọ̀ Ibn Hazm ààyè ibi tí wọ́n ti kún ni mo sọ fún wa yìí àtàṣìlérò ní fitna ti tafsir ní page seven nínú tẹ́ra yẹn ní ọwọ́ sàlẹ̀ ibẹ̀ náà ti ṣe nǹkan yẹn kódà wọ́n sàṣìṣe mí náà tó yẹ pé àṣìṣe yẹn ìgbẹ̀gbẹ̀ èèyàn lè fojú fò ṣùgbọ́n tó bá yẹ pé ọkàn ìyá wa ní tí wọ́n pàkíyèsí mi ni mo mọ̀ pé wọ́n fún ọmọ bá ṣe tó bá yẹ pé látọ̀dọ̀ wà ló ti wáyé torí pé àṣìṣe tí ò tó gan rèé tí wọ́n rò pàṣìṣe ni tí mo ti yanjú yẹn tó wá látọ̀dọ̀ mi pé bóyá mo pe àṣírí alibun hasan alhalabi mọ́kùn ọlọ́mọ odun tó ìjẹ́ sí pé ọmọ yafa ni wọ́n ní philosophy ní ìyàwó àbí tí wọ́n ìyàwó wọn ti wá tòmọ́tò wáyé kí wọ́n bí wọn sí ìlú kàtàǹpé ní zakor ní àfilẹ́ǹpé ní odun ibẹ̀ ni wọ́n bí wọn sí so èyí wọn lásán ọmọ ìyá wa fún ọmọ láti jẹ́ kó mi pé láti jẹ́ láti mọ̀ ìfàfihàn mi pé lẹ́yìn ìgbà tí wọ́n gé ọ̀rọ̀ Ibn Hazm ìta tí wọ́n kún tán wọ́n tún wá fi ọ̀rọ̀ yẹn ti sínú tíra àti èṣe tíra tó wà ìfẹ́rí ìfọ̀rọ̀ yẹn ti sínú ọ̀rọ̀ inú tíra àti èṣe tíra tó wà yẹn àtẹ̀lẹ̀ mójú kúrò pé lọ́yà àṣìṣe nìyẹn bẹ̀tì gé ọ̀rọ̀ yẹn ìgbé ọ̀rọ̀ yìí fàṣìṣe ìmàmà gé ọ̀rọ̀ yẹn nítorí nǹkan mẹ́rin fún màálẹ̀ fún katúfà yìí ní ọ̀rọ̀ tí wọ́n gé ọ̀rọ̀ yẹn wà nínú al-ihkam fi usul títí al-imam ibn Hazm al andalusi al-qurtubi ọ̀rọ̀ wọn tó wà nínú al-ishkam tí usuli ahkam ó ní asheikh ali bin hasan al-halabi oníwọ̀kùn nígbà táwọn afẹ́ ti ágbúwọ̀ ọ̀rọ̀ yẹn tán fẹ́ dá ọ̀rọ̀ yẹn padà sí ibi tí wọ́n ti rí wọ́n láwọn rí nínú al-muhalla bil athar so al-muhalla al-imam athar tó ti ilẹ̀ àpèjá orúkọ rẹ̀ ní almuhalla bil asar náà àṣìṣe bí wọ́n ṣe fi ọ̀rọ̀ yìí sí inú tọ́lẹ̀ bí ti sí inú tíra tó yàtọ̀ sí inú tíra tí àyíwá ọ̀rọ̀ ìnú hálì sọ̀rọ̀ yẹn kọ́nù fẹ́ sọ dídí ọ̀rọ̀ yẹn من جحد شيئا مما افترض الله تعالى الإيمان مما, مما, مما افترض الله تعالى الإيمان به بعد قيام الحجة عليه ببلوغ الحق إليه يعني الكفر صفة من جحد شيئا مما افترض الله تعالى الإيمان به بعد قيام الحجة عليه ببلوغ الحق إليه so in ti tí wọ́n fẹ́ sọ̀rọ̀ the al-iman in the fà á mo ní màá sàrẹ̀ ìṣúra pàtó the fi gé ọ̀rọ̀ yìí wọ́n fi nínú àwọn nǹkan tí alájẹ́ fi dá ìmá tí wọ́n mú Sheikh Ali ibn Hassan al-Halabi fún oní ìrìjá tí nǹkan tó dẹ̀ fà tó fi mú Sheikh Ali ibn Hassan al-Halabi fún ìrìjá òun náà ni hafrul kufri alàjòhóri wa takzir kí a fúnlẹ̀ má kúfúrù sí orí wípé ìsáǹkìlì kúfúrù òun náà ni alàjòhóri wa ìyẹn máa padà máa sàlàyé inshallah karim nígbà tó bá sàlàyé nípa nípa ọ̀rọ̀ ìjà eléyìí tí àwọn alájẹ́sì dáríma tí wọ́n fi ẹ̀sùn kan Sheikh Ali bin Hasan al-Halabi lórí ẹjẹ́ kí ara sáré sọ̀rọ̀ kan rẹ̀ tí mo wá sí máa ọ̀pọ̀ ọmọ yàwá sọ ọmọ yàwá ẹ gbìyànjú àti ìyànnà náà wọn kátó pọ̀ gan o torí pé àwọn ọ̀rọ̀ tẹ dálẹ̀ yìí rèé àwọn ọ̀rọ̀ tẹ́mi ogun ẹ̀mí ogun tó pé mo rí pé ọ̀rọ̀ pé ẹrẹ́dì fún àti iná kọ́ṣà ọ̀rọ̀ yẹn èmi náà bẹ̀rẹ̀ ẹrẹ́dì pẹ̀lú gbọ́dọ̀ bàbá sùfàánù tààrí mo fi rí pẹ̀lú ogun gan. ẹ ti الشيخ الشيخ العلامة ابن عثيمين المحقق المدقق النحرير ẹni wọ́n ṣe rọ́dù fún àwọn alájẹ́tì dáìmà wọ́n jẹ́ kọ̀tọ́ àwọn wọ́n fi ọ̀rọ̀ àwọn alájẹ́tì dáìmà ti fásitì wọ́n sọ nípa àwọn alájẹ́tì dáìmà fásitì lórí ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ìmáàlì ẹ̀ tán fi lẹ Sheikh Ali bin Hassan al-Halabi tán fi lẹ̀ wọ́n yẹn níwà fún yín níṣẹ́ kàṣe ẹ bá mi lọ ṣèwádìí nítorí pé ẹ̀ẹ̀mejì òun ni alájẹ́tì dárímà ni wọ́n pàkíyèsí Sheikh Ali bin Hasan al-Halabi lórí ọ̀rọ̀ ìrìjà ṣé lájẹ́tì dárímà talákọ̀ọ́kọ́ ni àbí tẹ́lẹ̀ kejì lájẹ́tì dárímà talákọ̀ọ́kọ́ ta ni ó jẹ́ ọ̀rọ̀ ìsùn wọn nígbà yẹn so lájẹ́tì dárímà tẹ́lẹ̀ kejì ta ló jẹ́ ọ̀rọ̀ ìsùn wọn nígbà yẹn mo tún ti gbìyànjú àti tún ṣe tẹ̀kẹ́rì àwọn kankan ìbákan sílẹ̀ pé irú lájẹ́tì dárímà wo ni àṣẹ́fì ìrìnẹ̀fẹ̀ ní wọ́n kọ̀ tọ́ à ní wọ́n pèlú láti ṣe ó ti báyìí sùn so èwo nínú àwọn méjèèjì èwo nínú ọ̀la jẹ́ ti dá ìmọ̀ méjèèjì tó yẹ kẹ́tẹ́ bá mọ̀ so ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní lájẹ́ ti dá ìmọ̀ ní o ẹ̀ẹ̀méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ni wọ́n á kọ́ra àṣẹ́f Ali ibn Hasan al lórí ọ̀rọ̀ ìdíjáwó èwo nínú méjèèjì ni àṣẹ́f ibn ní ibn ní kọ̀tọ́ à náà pè láti ṣe èwo náà pè ní gbóná ìrìjà èwo náà pè láti ṣe ẹ sì ṣe ìhálà wa lọ sí ibi tí sheikh ibn Uthaymeen ti wọ́n ti kọ̀tọ́ àǹkan yẹn tó ń jí kó yẹ wá wípé sheikh alábi gan lọ́kọ̀ rẹ̀ tàwọn lábínẹ́ ti dárímọ̀ ni wọ́n rọ̀ mí níbẹ̀ mo sì mú wa lórí ìyẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbẹ̀tẹ̀ yìí pé máa lọ síbi tí mo lọ ṣé tí lọ́rọ̀ tí mo kà yìí ọ̀rọ̀ yẹn sheikh ali ibn hasan al-halabi ni wọ́n mú wa nínú àtàṣíríwù ní fífà ti tafsir láti lè láti lè fi rinlẹ̀ láti lè pèsè sí wípé alukókòwò jòṣòdù ni àti àtẹ̀síríbù ni nítorí ẹ̀nà fi mọ́ wọ̀nyí wa ṣẹwárọ̀ sánmọ́ wà yìí wọ́n gé wọ́n kún ní báyìí sì yìn torí pé ibi tí wọ́n dúró sí lélẹ́yìí báyìí níbi ọ̀rọ̀ yẹn nítorí pé wọ́n fẹ́ ṣe hákòrò kófún sórí jòṣòdù àti àtẹ̀síríbù eléyìí tí alájọ́ fi dá ìmọ̀ tí wọ́n mú wọn lé lórí náà ọ̀rọ̀ ìmọ̀ ṣáàbì tòyí bá nítorí pé alimami bin hazm wọn ṣe wọn fúnlẹ̀ máa kó fóòmù sórí ibi tí sheikh ali bin hasan al-halabi ibi ká fúnlẹ̀ máa sí àwọn fúnlẹ̀ máa délẹ̀ tòyí bá ba'da qiyam hujjati alayhi bi-bulughi al-haqqi ilayhi بقلبه دون لسانه أو بلسانه دون قلبه أو بهما معا أو عمل عملا جاء النفس بأنه مخرج له بذلك عن اسم الإيمان ibi tí ọ̀rọ̀ alimadi muhammad azahiri ibi tọ́rọ̀ ọ̀nà parí dé nìyẹn ibi tá ẹ̀ẹ́dẹ̀dì má gbàgbé pé wọ́n gbọ́dọ̀ kọ́tọ̀ ọ̀rọ̀ yẹn síbẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ yẹn síbẹ̀ yẹn ìgbé ọ̀rọ̀ yẹn síbẹ̀ yẹn nítorí tọ́fẹ́ lòókùn tí wọ́n rí pé báyìí sìn wọ́n ṣe kìyánà ni wọ́n pèlè nínú mà kìyánà tún ìmíyà ni wọ́n pèlè nítorí pé ọ̀rọ̀ kúfùrù ni bàbá ń ṣe tààrífù ẹ̀ wọ́n sàlàyé kí wọ́n pè ní kúfùrù ni so ibi tọ́rọ̀ wọn ibi tí tààrífù wọn bá parí sí ibẹ̀ lẹ gbọdọ̀ parí ọ̀rọ̀ yẹn sí torí pé tẹ bá gé ọ̀rọ̀ yẹn níbi kan tẹkàn gé mọ́ wọn lọ́fun ẹkàn gé ọ̀rọ̀ yẹn mọ́ wọn lẹ́nu síbi tí ẹ̀yin rò pé ẹ̀fẹ́ dúró sí rè yóò kó ayọ̀ bọ́ọ̀rọ̀ nítorí pé bàbá ti kí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan bọ inú ọ̀ràn kúfùrù inú nǹkan tí èèyàn fi ń ma kúfùrù bí láì àbí inú nǹkan tí èèyàn fi ń ṣe kúfùrù bí tọ́lẹ́pẹ́ yìí ti gé nítorí pé ẹ̀fẹ́ ṣe hásùrù kúfùrù sórí àjọ sórí wọ́n tẹ̀lé so yíra ìdí ọ̀rọ̀ yẹn ò parí síbẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀run síbẹ̀ so eléyìí rè bá tó mọ̀ ń pè ah, tẹ bá tẹ wá òpẹ́ faramọ́ gbogbo ọwọ́ sàlẹ̀ tí bàbá sọ yìí rè ẹ wàá kó gbogbo ẹ wá ẹ wàá ti ta ayé pẹ̀lú ọwọ́ sàlẹ̀ yìí ah, eléyìí tí bàbá sọ ọwọ́ sàlẹ̀ yìí ni faramọ́ o nítorí pé kókó ọ̀kọ́jà àjọ ẹ̀wúdó wọ́n tẹ̀lé torí ẹwà kó ọ̀rọ̀ wa jẹ́ parí ẹ̀ ní mọ́rọ̀ wa ní débi tẹ́mu ilé tó yẹ pé ẹni tí bá ń ka sí àárín ìrè yóò rò wípé ẹnu bí tí ọ̀rọ̀ ìmọ̀ hajj ma lórí ọ̀rọ̀ kó lórí tààrí kò kófòrò yẹn lórí ìsàlàyé tó ń tẹ̀wọ̀ kófòrò yóò rò kóbi tọ́mọ yẹn tòun náà wà máa nírò rí wípé ajẹ́ pé kófòrò ọ parí síbi àjọṣọ́rù àtàkìrí ilé ìtẹ́ fi ń fi ọ̀nà lẹ́nà yẹn tó tó bá ń sùn ní àti nǹkan tí àwọn alájẹ́ ti dá ìmọ̀ wọ́n nínú fún máa fẹ́ ilé lójú bí inú láìka rẹ̀. náà nínú àwọn nǹkan tí màá tó mú wá ìgbé nínú àwọn nǹkan tí ó túmọ̀ sí pé a ní àṣeyf adigun fatan alhalabi wọ́n máa ń kun ọ̀rọ̀ àwọn àfà bí mo sọ yẹn náà so tó bá kì í wúwo ẹ̀rí pé iṣẹ́ wọn tí wọ́n ṣe náà ló wúwo tí ọ̀rọ̀ yẹn fi wúwo tó bá yẹ pé wọ́n ṣe rí kí n bá wa ń sọ àyẹ́ sí pé yẹn hẹ́ẹ̀ àmọ́ ìgbà tó yẹn ṣe kí yẹn sọ pé yẹn ṣe nǹkan yìí kí yẹn sì mẹ́rin wa pé ó ṣe ẹ̀rọ kí ni àbùkù ẹni ìkíní ìgbà tó ṣe ní iléjọ́ rẹ̀ náà ni mo fi tìsí lọ́dọ̀ náà àwọn ṣe irú eléyìí náà fún ọ̀rọ̀ aláìlámàtí sáàdì almufassir almuhaqqiq almudabbir wọ́n ṣe ọ̀rọ̀ yìí wọ́n ṣe irú nǹkan yìí náà wọ́n fi bá ọ̀rọ̀ tí wọ́n náà lò nínú tí àwọn kẹ́kẹ́ nínú tí àwọn tán pè ní al-irshad ila ma'rifati nínú tí wà yẹn so Sheikh Ali bin Hasan al-Halabi wọ́n mú ọ̀rọ̀ yẹn wá nínú tí wà yẹn náà wọ́n ti wọ́n yìí fún bákan náà tí lọ́rọ̀ yẹn wọ́n ti wọ́n ní hajjul kufri jami'i hajjul kufri أجناسه وأنواعه وأفراده هو جحد ما جاء أو جحد بعده wọ́n ní wọ́n ní ààlà kúfùrù èyí tó ń pé ó kó gbogbo àwọn ìran kúfùrù sínú àhádùn kúfùrù jáàmìrì lìjẹ̀lẹ̀ àdínàtì wọ́n ní ààlà kúfùrù ìtumà kúfùrù àlàyé kúfùrù èyí tó kó gbogbo ìran kúfùrù sínú àti gbogbo ọ̀nà tí kúfùrù pín sí àti àwọn ẹyẹ ọjọ́ kúfùrù òun náà ni huwa jáàdù máa já àbíhẹ̀ rọ̀ọ̀sùn òun náà ni kéèyàn tako nǹkan tánàbì mọ́wa àwùjáàdù bá àbẹ̀yẹ̀ àbí kí èèyàn tako apá kan nínú kàtà nàbí mú akọ tako gbogbo ẹ̀ apá kan nínú náà ni ó tako bí Sheikh Ali bin Hasan al-Halabi bẹ́ẹ̀ ti mú ọ̀rọ̀ yẹn wá ni wọ́n sì dúró sílẹ̀ náà ẹmọ ìgbà tó pẹ̀lẹ́ yìí náà ẹ̀rì pẹ̀lẹ́ náà jọ ohun nǹkan tí mo kà lókè ní tó fa náà ni pé àníwọ́n fẹ́ ṣe hásùrùn kúfùrù wọ́n fẹ́ fúnlẹ̀ máa kúfùrù sí ibi wípé kúfùrù kọjá àjáṣẹ́bí wa tẹ̀kìlì àjọṣẹ́bí wa tẹ̀kìlì nǹkan méjèèjì yẹn lábẹ́ fún lẹ̀mọ́ kófò lè lórí nítorí ẹ̀dá tó fi wọ́n tó fi gbé síbi táwọn olùsọ́gbó sí náà ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ṣe ń pé ọ̀rọ̀ ibùn hassan al-zahiri wọ́n gé ẹ̀yìn kúrò ńbẹ̀ yẹn ẹnu wájú débi táwọn fẹ́ lòdé tọ́mẹ́ fi ṣe tàfẹ́ ìwò mọ́kì fún wọn àti síkọ̀rọ̀ wọn tọ́mẹ́ fi fi ìròyìn wọn rinlẹ̀ ẹnu bí táfẹ́ lòdé náà gèdè ní lẹ́yìn wọ́n gbìyànjú sọ̀rọ̀ wọn àti náfìlú ẹ̀ ìdí ìwájú wọn gé tẹ́kí wọ́n ti kùn ọ̀rọ̀ lẹ́yìn ìsìn àtúntò mo tún má pẹ̀lú àbíta ti kún níwájú ibi ọ̀tẹ́ ọ̀rọ̀ tí wọ́n mú wáyé nínú al-irshad ila ma'rifati al-ahkam bí i sheikh abdulrahman al-fahdi kò ṣe tọ́wọ̀ yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn àmọ́ bí tí ó ṣe déédéé ikọ̀ tí wọn táwọn fẹ́ ọ̀rọ̀ rọ̀ tán fẹ́ fi ọ̀rẹ́lẹ̀ làwọn gé wá gé ọ̀rọ̀ yẹn láti ìṣáájú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn òun ni pé al-murtaddu bàbá ní al-murtaddu ẹni tó ṣe rí dà ẹni tó ṣe kèfèrí ẹni tó jáde wọ́n lẹ́bi kápá bàbá ilẹ̀ islam yìí òun náà lẹ́ni tó di kèfèrí lẹ́yìn tí ó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí qawlin aw fi'lin bóyá pẹ̀lú ọ̀rọ̀ ni àbí pẹ̀lú iṣẹ́ ẹni tó di kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ yẹn kó sọ̀rọ̀ tó sọ di kèfèrí abóṣiṣẹ́ tó هو جسد kèfèrí awuya ìṣẹ́kọ̀ọ̀dìn àbí àwùjá ṣùgbọ́n báyìí so ibẹ̀ náà wá parí ọ̀rọ̀ yẹn sí so ibi bí àṣírí Ali bin Hasan al-Halabi táwọn tí wọ́n mú wá ní wàhádìí kúfùrì شري المرتد هو الذي كفر ب... هو الذي كفر بعد إسلامه بقول أو فعل أو اعتقاد أو شك الشيخ علي بن حسن الحنبي wọ́n dín ẹ̀sùn pátápátá wọ́n ti bá sùúrù wọ́n dín nítorí wípé ní ẹ̀rí tó àkòṣe déédéé nǹkan ẹlẹ́ẹ̀kẹta máa mú tó pọ̀ wá ìfà máa mú ọ̀rọ̀ ibùn tí ní ẹ̀tọ́ ọdún ọmọ ọ̀tà aláti mo sọ ẹ̀ náà máa mú ìnáwà máa tó mú nǹkan mí náà wá ṣùgbọ́n ìṣàlọ́ kẹrì máa mọ́ tún wo àsìkò náà yìí nígbà wá lásìkò tó pọ̀ pẹ̀lú gọlọ́run bàbá sọ fáàlù tààlà nítorí pé afẹ́ tí a máa sàǹfààní nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ká máa sàǹfààní lọ bẹ́ẹ̀ ó sì yí mú lè tó tún wá burú tó tún burú gidi gan ju méjèèjì lọ méjèèjì mú àyínà burú gan o ó ní agbára kan kéèyàn máa jẹ́ àwọn afá ó jẹ́ sí ìdíje kéèyàn wò pé ó bá ìpèpè èèyàn mu àbí ìròrí èèyàn mu lẹ́gẹ́ tó jẹ́ pọ̀ ọ̀rọ̀ yẹn ò parí síbẹ̀ yẹn tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó kù yẹn ní orí pa tó pọ̀ ó sì ní ìtìjáàmù àti tààlù pẹ̀lú ó ní ẹni pé ó ní ṣe ó ní ìbátan ó ní orí pa ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ọ̀sáájú àbọ̀wọ̀ tó wà lẹ́yìn rẹ̀ ẹ gbọ́dọ̀ gbélẹ̀ ìmọ̀ ìdí torí pé ibi tó bá ti ń sọ̀rọ̀ kúfù ẹ̀ẹ́dì tí wọ́n parí tààlífò kúfù yẹn kan wí jálẹ̀ náà kẹyìn tẹ́yìn náà bá fẹ́ gbé wá ló tó bá yẹ pọ̀rọ̀ ẹni ẹlẹ́fẹ́ gbé wá sí sọ̀rọ̀ sí ni tó bá yẹ pọ̀rọ̀ sí ni tó bá wù ní títẹ́ bá fẹ́ pèpè lé ẹ̀kùn pèlé lẹ̀ àwọn ènìyàn ó bá yín tún ṣe àti fáńgbà wọlé tó bá yẹ pọ̀rọ̀ tó dání ló bá yẹ pọ̀rọ̀ ẹni ẹnìkan ẹlẹ́fẹ́ gbé wá tẹ́lẹ̀ ti sọ̀pọ̀tọ̀ ọ̀rọ̀ yín ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn wá lódìdí èyí tẹ́yìn bá fara máa ń bẹ̀ ẹ̀ṣẹ̀ ọdún fún yẹn ẹ̀ṣẹ̀ tààdíkì lórí yẹn èyí tẹ́ bá fara máa ìlú tàbí tẹ́ mọ́bìlẹ̀ gbọ́rọ̀ ẹni yẹn rárá nítorí pẹ́ẹ́nì pé eléyìí ò pẹ̀pẹ̀ sí sínú kò pẹ̀sí àmọ́ wá gbé ọ̀rọ̀ ẹni wá ọ̀rọ̀ odidi wá gé ibi so ẹ̀dìgbé ń pèpè sí ibi tẹ́yìn pèpè sí ilé iná ń pè ní pásítọ̀ ilé ìwọ̀nda bóyá gé níwájú ní àbẹ́gé lẹ́yìn nǹkan tó yẹ pé yóò padà dín ọ̀rọ̀ yẹn kù kò sì ń dé kọ́ ọ̀rọ̀ yẹn pé eléyìí tí wọ́n fẹ́ mú wáyé òun fún lágbára àárín náà ti ẹ̀tí gé àárín Allah àtìbá ọ̀rọ̀ aláìláwọ̀ tó sáájú náà ni alìmọ̀fáfíwò wọn náà àti ibi tẹ́lẹ̀ ti sọ yẹn rí ibi masala ni kẹfẹ́ masala lè mọ́ sọ yìí masala ọ̀rọ̀ àtìrìjá ni ọ̀rọ̀ àtìmáni ọ̀rọ̀ àtìmáni òlélé báyìí náà lè mọ́ fẹ́ sọ yìí ọ̀rọ̀ kọ́bárù fẹ́tọ̀ ibẹ̀ náà ti ṣe nílé torí pé ó ní ìṣàlọ̀ kẹrin mo sọ fún ọmọ ìyá wa pé pẹ̀lú ọgbọ̀n ọba wọn ń gbìyànjú tó because mo rí pé ní ọ̀rọ̀ yìí gùn ẹ̀mí ọ̀rọ̀ táàdì yọ ń fa yìí ó gùn gan ṣe é báyìí sí so a mọ̀ mọ́ wa àwọn náà máa fèsì lé àwọn náà máa fèsì lé pẹ̀lú gbọ́dọ̀ bá àmọ́ kí n ṣe kíníkan àwọn eléyìí ń wá ìjọba ń fèsì lé pẹ̀lú gbọ́dọ̀ bá nìkan máa fáìlà fáìlà òwe sí ìjọ nìkẹ́ lélẹ́yìí tẹ́ kọ́kọ́ sọ tí mo ti jọ ìkọ́ sí níbi ọ̀rọ̀ yín tẹ́ sọ bí àpéjì sọ yẹn ọ̀lọ́ ìpọ́ǹtì tí mo jọ ti ń bẹ̀ tí n bá tí n bá sàṣìṣe yóò lé ní twenty tàbí kó súnmọ́ twenty táwọn pọ́ǹtì tí mo jọ ti ń bẹ̀ ti mọ̀ pé ah ọ̀rọ̀ yìí ọ̀gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ ṣé bá ń sìn wáyé pé tí ìbá ti fọ́ ọ̀rọ̀ rẹ̀ di fọ́nrán káàkiri àwùjọ mo rí àwọn pé bí wọ́n ti mọ́ òwúlẹ̀ fèsì lórí ọ̀rọ̀ yẹn ṣe yí báyìí sí kò ń ṣe mo lọ́pàá tí mo fi pẹ́ ti tó fèsì lórí ọ̀rọ̀ yẹn o ní tọ́pàá ni pé kódà kí n tó rọ́rọ̀ ọmọ ìyá wa yìí gbọ́ ó tó bí ọ̀sẹ̀ méjì tí wọ́n ti release ẹ̀mí rí gbọ́ ìgbà tọ́pàá ni pé mo ní problem pẹ̀lú fóònù nígbà yẹn so mi wá rí gbọ́ gbogbo àwọn tó tún súnmọ́ mi tọ́ ẹ kán kán jẹ́ kí n rí wò é báyìí so ó tó before then àwọn ìyá kan tọ́jú àwọn ọmọ ìyá dáadáa àwọn olùpèpè dáadáa àwọn olùmọ̀ dáadáa láwùjọ yìí rèé wọ́n ti ń pẹ̀lú láti ẹ̀sẹ̀ àfihàn máa sọ̀rọ̀ lórí ẹ̀dá kí n kàn sọ̀rọ̀ yẹn lẹ́bẹ̀ẹ́ ṣùgbọ́n nǹkan tí mo gbogbo ní sọ̀rọ̀ lórí ẹ̀ ní pé àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀fẹ́ pé tá bá fi ilẹ̀ bẹ́ẹ̀ láwùjọ ó kó àwọn nǹkan kan sínú tí ò ṣe tí ò ṣe dákẹ́ lórí ẹ̀ pé so táwọn nǹkan yẹn bá lọ bẹ́ẹ̀ ewu rẹ̀ láwùjọ kéré so now mo fẹ́ mú ọ̀rọ̀ mi wá ọ̀rọ̀ yẹn rí àárín yẹn nínú manhaj salafi salih manhaj salafi sọ́ọ̀lì ẹ̀tọ́rọ̀ wọ́n tí mo kó jùlọ sí tí mo ní wọ́n ti gbé àwọn ọ̀rọ̀ àwọn àfáà tó wọ́n gbé mo ní ìyẹn nínú àtàṣìlérù ní pípẹ́ ti tẹ̀síìrì tíra míì lélẹ̀ yìí nínú tíra ṣe Ali bin Hasan al-Halabi lọ́pìn ẹni manhaj salafi sọ́ọ̀lì tí a bá lọ́wọ́ àtọ́rọ̀ saniya ẹ kí ìfikẹ́ tí sọ yẹlá dáwọ́ ẹ níbi bẹ̀rẹ̀ wọ́n mú ọ̀rọ̀ àṣíf àsáìdì rahimahullahu ta'ala wa ọ̀rọ̀ àṣíf sáàdì tó wọ́n wáyé ọ̀rọ̀ yẹn wà nínú àríyábù nàbírọ̀ àríyábù ànàbírọ̀ inú tíra yìí ni àṣíf sáàdì abdurrahman sáàdì ìdẹ̀nà ti sọ̀rọ̀ yẹn ní page 209 ìdẹ̀nà ti sọ kí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní mẹ́nà gọ́lá fìfáṣiṣi alkhafiri ọ̀gbúrú qawli náà fi báàbìnrin bí báàbìnrin ثم يبني عليه السامع حبا وبغضا ومدحا وذما فكم حصل بهذا الغلط من أمور صار عاقبتها الندامة وكم أشاع الناس عن الناس أمورا لا حقيقة لها بالكلية فالواجب فالواجب على العاقل التثبت والتحرز التثبت والتحرز وعدم وعدم التقرع وبهذا يعرف دين العبد ورزانته وعقله الله أكبر ọ̀rọ̀ yìí ni wọ́n mú wá tẹ́tẹ́ ọ̀rọ̀ yìí mú jẹ́ bẹ́ẹ̀ rí Sheikh Ali bin Hasan Al-Halabi wọ́n ti kún ẹni tí ò bá padà lọ tẹ́kì ọ̀rọ̀ bàbá yìí kò nímọ̀ tí wọ́n ti kún àyíkítà kún rí àárín ni wọ́n máa máa yọ wọ́n yọ nǹkan kan kóhun bẹ́ẹ̀ tẹ́ nǹkan yẹn tán ti síbi ọ̀rọ̀ yìí yọ́ takùn tán pẹ̀pẹ̀ sí tó pé fẹ́ takò òun náà ni gbígba kọ́bárù sẹ́fọ̀ ìbálẹ̀ takò ni pẹ̀lú àìsí so lórí iwájú ìtọ́fí takò kí máa padà máa ṣàlàyé yẹn ní sábà kẹrin tó pé ọmọ ìyá wa sọ pé kí n fọ àwọn tàfẹ́ látọ̀tọ̀ kẹta ìdájú àṣẹ àìdìbọn sátàlà àlàbí kí ìdẹ máa tọ́ka kí n máa dá padà sínú àwọn tíra wọn ibi tó wà náà wọn tíra wọn kí n gbogbo ẹ̀ náà ni màá ṣe pẹ̀lú ìgbóná ọ̀bà lọ́sùn fáńtà ṣùgbọ́n mo ń yẹjú àwọn ọ̀rọ̀ yín ilé ọkọ̀ kan nine so ìgbà tó ń fẹ́ tán fẹ́ pèpè lọ síbi táwọn ń pèpè lọ lórí ọ̀rọ̀ kọ́kàrùn sẹ́kọ̀ ìgbà ẹ̀nà mẹ́lẹ̀ wa wọ́n dẹ̀ yọ tí wọ́n yọ kó ń bẹ̀yẹ̀ sí pé tán bá fi kún ọ̀rẹ́ yọ tako ìpèpè wọn so yí nam ẹ di ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ ní wàá sọ bí wọ́n ti kún ọ̀rọ̀ yẹn fún yín ṣùgbọ́n kí n tó sọ bí wọ́n ti kún ọ̀rọ̀ آه، منهج السلف الصالح فقال انتبه يا رعاك الله انتبه يا رعاك الله فلم يميز الشيخ في التحذير من هذا القبول بين ثقة وغير ثقة مشيرا إلى ما قد يقع من غلط حتى من الثقة تترتب عليه مفاسد ومحن وبلاء وإحن وبلاء وإحن تترتب عليه مفاسد wàmíhánú wàbàláhún wàíhánú so wọ́n ni a ìntẹ́bì yà wà áyàtàlọ́ wọ́n ni fura kíyèsí kọ́lọ̀wọ́n ọba kó bá mi sọ ẹ̀ ẹ̀rẹ́ olùgbọ́rọ̀ mi rẹ̀ olùkátẹ́rà mi wọ́n ni àṣírí wọ́n àti yàtọ̀ níbi tàṣíríò níbi ìkìlọ̀ wọ́n ti níbi ọ̀rẹ́ wọ́n àti yàtọ̀ so níbi gbígba kọ́báwù síkọ̀ àti kọ́báwù jíǹsì síkọ̀ kágbà ìró tí ẹni tó fọkànbalẹ̀ bá fún ni àtẹni tí ò fọkànbalẹ̀ wọn àti àtọ̀ láàrin méjèèjì wọ́n ni wọ́n ń tọ́ka mọ̀ sí ọ̀rọ̀ ìlà alákọ̀ọ́bí akọ̀ ìmìn ìfọ́dàfẹ́ wọ́n ní lẹ́ni tí ń tọ́ka sí nǹkan tó lè ṣẹlẹ̀ ní àṣìṣe hátà ni nǹkan yẹn ti wá àyíṣe lè ṣẹlẹ̀ sí sípọ̀ náà tó yẹ wọ́n ní tàtàwọ́ tàbí àìlèyè mafásìlì tó yẹ sí pé aburú wà ṣẹlẹ̀ aburú wà tẹ̀ láwọn àṣìṣe yẹn wà mí hànú wà bàlá òun ìhànú àdáwò ti ṣẹlẹ̀ àgbákò ṣẹlẹ̀ ṣùgbọ́n nítorí ẹni ṣe wọ́n sì ti yàtọ̀ láàrin ìgbà kọ́bàrù sẹ́kọ̀ àti àìgbà kọ́bàrù sẹ́kọ̀ wọ́n àti yàtọ̀ láàrin gbígbà kọ́bàrù láàrin sẹ́kọ̀ àti ẹ̀sẹ̀ àtẹ́sẹ̀ sẹ́kọ̀ wọ́n fi tàbílì wọ́n kà kìlọ̀ fún wa wípé ká sọ́ra fún ìmọ̀ gba ọ̀rọ̀ ìṣẹ́ bá ní sìn kọ̀bá jẹ́ síkọ̀ kọ̀bá má jẹ́ síkọ̀ wọn ni nǹkan tó fà á nìyẹn. náà mo dá òní ìpèsè ọ̀rọ̀ tí Sheikh Ali bin al-Halabi tó gbé ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ lórí o nǹkan tí sheikh asáàdì tí wọ́n sọ́kọ́ ni sheikh ali bin hassan alhalabi sọ yìí o kí nǹkan tí sheikh ń sọ pẹ̀lú gbọ́nà bàbá subhanahu wa ta'ala ibẹ̀ náà ni máa parí ọ̀rọ̀ mi sí kí nǹkan tán sọ so kẹrí alìmáàmù sáàdì abdulrahman sáàdì hazard allah ta'ala wọ́n ma parọ́ wọ́n ma sọ wọ́n ma ọ̀rọ̀ lọ́sọ̀ fáwọn èèyàn àwọn tó ń gbé ẹjọ́ ẹ̀sẹ̀ kò kí ń kíà pẹ̀lú tó fẹ́ gbé wá nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn kọ̀ rẹ̀ ti kọ̀ rẹ̀ ti ó lídẹ̀ òkò lídẹ̀ òkò lídẹ̀ kìí ṣe nílùú kò jẹ́ ní kíà ọkà máa gbé ọ̀rọ̀ àwọn èèyàn káàkiri náà ni ṣé bá ní sìn tó a irú àwọn eléyìí wọ́n ń pè lákèsí wọ́n ń pè wá sákèsí lórí ẹ wá jẹ́ kí n sọ ọ̀rọ̀ wọn yẹn gẹ́gẹ́ kẹ́lẹ́ máa ń kọ́tọ̀ ní ìgbà tí kéèsì ń sọ ìṣètò sọ wípé ṣéèkì yìí ṣéèkì wọ́n jẹ́ kó yá pé kọ́bàrù tí kọ́ yàtọ̀ sí kọ́bàrù tí èdè tí kọ́ nípa ní ṣéèkì ń sọ ń bí báyìí ẹ àwọn òpòrọ́ ni ṣéèkì ń gbàlérò àwọn tí máa ń sọ̀rọ̀ lọ́ṣọ̀ọ́ tí wọ́n kì í kíyà lórí gbígbọ́rọ̀ káàkiri làwọn gbàlérò kí lọ́rọ̀ wọn tán sọ

bẹ̀tù wọ́n wá lọ develop ọ̀rọ̀ yẹn pẹ̀lú rọ́ àtàwọn àwọn oríṣiríṣi àwọn àdáparọ́ wà kò sóòtọ̀ man rẹ́rìfà bí ádámi mọba láti bí nọ́sìn wọ́n ní pàápàá jùlọ àwọn táwọn wí pàápàá jùlọ àwọn tó jẹ́ sí pé a ti mọ̀ wọ́n pẹ̀lú wípé a mọ̀ wọ́n pẹ̀lú pé wọ́n ti ń kí à níbi ọ̀rọ̀ gbígbé kàkiri bóyá ọ̀rọ̀ yẹn kọ̀rẹ́ kò ti tẹ́yẹ wí àbí òwe sóòtọ́ ni àbí sọ̀tọ̀ irú àwọn ìyẹn là ń sọ àwọn rẹ́rìfà ní hum àbáwọn tó yẹ pé àti ìmọ̀ wọn ló nífẹ̀ẹ́ ní àwọn ní máa ń ṣerú nǹkan yìí pàlúwájìbò alẹ́ làákìlì ọwá jọ ọ̀ràn èèyàn lórí ẹni tó bá ní làákàyè náà ibẹ̀ wá ní ọ̀rọ̀ yẹn ti wá pọ̀n sí lọ níbo wá ní àṣẹ Ali ibn Hasan al-Halabi ibùn náà jẹ́kùn bí ọ̀rọ̀ yẹn láti lè jẹ́ kí ó pèpè ìgbà táwọn gbé wa mo fẹ́ pàkíyèsí ibi ti gé ọ̀rọ̀ ni o ìgbà táwọn gbé wa وني من الفاحش الخطر قبول قول الناس بعضهم ببعض ثم يبني عليه السامع حبا وبغضا ومنحا وذما فكم حصل بهذا الغلط من أمور صار عاقبتها الندامة وكم أشاع الناس عن الناس أمورا لا حقيقة لها بالكلية فالواجب فالواجب على العاقل التثبت وتحرز وعدم التطرع وبهذا يعرف دين العبد ورزانته وعقله كترى صنفه يقول هذه جيدة المولاتي وكم أشاء الناس وأن الناس أمورا لا حقيقة لها بالكلية ẹ̀wù ó papọ̀ mẹ́bí tí mo kà ní wípé sheik sọ wípé gbàtán bọ̀rọ̀ yẹn bọ̀ wọ́n ní wàkàm àṣà ànínáàsì ànínáàsì múrọ́ ńlá àti kọ̀tàlá àbíkùlíyà ìyẹn náà ní sheik ali muhammad alhalabi náà àwọn náà gbé délẹ̀ wọ́n gbé wá délẹ̀ pé wàkàm àṣà ànínáàsì ànínáàsì múrọ́ ńlá àti kọ̀tàlá àbíkùlíyà náà láwọn àdúgbò láwọn àdúgbò lè yàgbà tó ń sọ báyìí in ti ṣe kárí alhalabi gbé wá lẹ́yìn rẹ̀ fún kífà wájibu alàláàkì àtàfàbùtù àtàhàrùzù wà á dámù tàfàrùrí wà bí rádà yóò rọ̀fù jẹ́ àbí wà rọ̀zánátùwú wà á kùnú ibi táwọn gbé na gbé wá lẹ́yìn rẹ̀ yẹn kìí ṣe tó tẹ̀lé nínú ọ̀rọ̀ yẹn ẹ padà sínú tí wà yẹn nǹkan tó tẹ̀lé lẹ́yìn ọ̀rọ̀ yẹn ni pé fanun niyat bil kadhi wa zur wa khususan man urifu bi adam balati nasri aw urifa minhum al hawa kẹ́rí gbogbo dídí júmlà yìí fanúlẹ̀yàtì ìrìkẹ́bìrì wà zuwó wà kòsóòsàn mẹ́rin òrìfú bí adàmì mubalati nafi àrùrìfà minhum alhawa wà kòsóòsàn mẹ́rin òrìfú bí adàmì mubalati bin nafi àrùrìfà alhawa kẹ́rí àwọn kùn yẹn kó wọ́n kà lọ́sí di pàlúwájì balẹ̀ láàkìlì kí ló dé tí wọ́n fi ọ̀rọ̀ yí àárín ọ̀rọ̀ náà ti yọ̀nà ló dàbí yóò dìde ọ̀rọ̀ ikú ń bí bá tún ní àìní àmọ́ẹ́nà níbi iná ni òun là ń pè àkíyèsí tí mo sọ wípé àṣírí alìbùn Hasan al-Halabi wọ́n máa ń kun ọ̀rọ̀ àwọn àfà wọ́n kun níwájú wọ́n kun lẹ́yìn wọ́n yọ wọ́n so inshallah kẹrin nítorí ṣe tàhájí lórí ọmọ ìyá wa ni pé adúrò san yọ ẹ̀ àpọ̀rọ̀ yìí ní oríta tọ́pọ̀ níbi ọ̀rọ̀ yìí tẹ́ bá ti lè yọ ilé yìí rèé àjẹ́ sí ọ̀rọ̀ yẹn tẹwà kún tẹ́gbẹ́ lókè tẹ́gbẹ́ nísàlẹ̀ tẹwà gbé àárín yẹn kúrò tẹ́yìn wá jó òkè àdìsàlẹ̀ yẹn tẹ́ jó papọ̀ nítorí pé ibi tó ṣe déédéé tẹ́yìn fẹ́ pèpè sí yẹn yóò máa lọ pèpè sí ìgbà tí sheikh alibun hasan alhaji fẹ́ fẹ́ rinlẹ̀ yóò wá dàbí ẹni pé tẹ́tí ni tí wọ́n ń sọ àwọn àfáà náà ọ̀rọ̀ táwọn àfáà tẹ́tí sọ síwájú ni o wọn lọmọ yàrá fi sọ pé àwọn kọ̀wá ìdìwò àwọn tàṣí láti wo wọ́n ṣe tẹ́ pé látọ̀dọ̀ wọn ló ti bẹ̀rẹ̀ àwọn ọmọdé àwọn akọ̀ sí lọ́dọ̀ àwọn ìsáájú tó bá wọn kẹ́yẹ́ lẹ́pàá lámọ́ kó wá fún mi pé ẹ̀yìn tán sọ yìí ṣe ààrẹ Abdulrahman àfáàjú náà sọ bẹ́ẹ̀ tó yíra nìkan so ọmọ yàrá sẹ́yìn fura bí láyà lẹ́kùn mẹ́sọ òdòdó kí máa ti kẹ́ ẹ̀ṣẹ̀ ń gbọ́ nísìn báyìí bí láyà lẹ́kùn mọ́ máa pé ẹ̀ tẹ́lẹ̀ ìnáwà máa kàtẹ́rà àwọn onídẹ̀ẹ́lẹ̀ ti kàtẹ́rà àwọn ẹ̀kàtẹ́rà àwọn ẹ̀yìn oṣù gbé ní ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kùn oṣù wa máa gbé ní ṣìlàfímọ́ sọ fáwọn ẹ̀kẹ́ sọ́ra fáwọn tíra tẹ́màkà ọ̀rọ̀ pé lágbàjá ń pẹ́ ìwá ń pọ̀rọ̀ àwọn àfáà wákọ́ sẹ́yìn ma tó ti dẹ́wò ní ọ̀rọ̀ àwọn àfáà ẹ̀yìn òjẹ̀ ní padà sáwọn ọmọ ọjọ́ ẹ̀yìn padà síbi àwọn ọ̀rọ̀ yẹn yóò sì rò pé ẹ ti ní kọ̀ọ̀kan tẹ́ ti ń sọ̀rọ̀ ní pé ah, ẹni ìlànà náà ẹ̀yìn nínú ẹ̀pẹ́ ni ẹ ti ó ti kún ọ̀rọ̀ yẹn ẹwu adúrú júmùlà tí wọ́n yọ yìí ó lórí pàǹdì ọ̀rọ̀ yẹn ní sàlọ̀ kẹrin tí bá ń sọ̀rọ̀ nípa kọ́bàrù fẹ́ ọ̀ nígbà máa máa padà lọ̀rọ̀ ilé yìí níwà parí ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìkánà àwọn afá ọlọ́wà fúnra kọba ṣe dáadáa fún wọn afá wa Abu Mu'ad ọ̀rọ̀ nígbà pọ́dì ọ̀rọ̀ wọn máa fi parí ọ̀rọ̀ yẹn nínú albarahinul àkídà nínú 73 gbàtàjẹ́ pọ̀ nípa ọ̀rọ̀ yìí wọ́n sọ̀rọ̀ wọ́n nígbà tó fẹ́ sọ̀rọ̀ nípa bí àfàwà Sheikh Ali bin Hasan al-Halabi bá ti máa ń kun ọ̀rọ̀ ìgbà tó fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n ní هذه حقيقة كافية لإسقاط الحلبي والتحذير منه wọ́n ní òdodo yìí wọ́n ní reality tá a fi rìn lẹ̀ yìí pé Sheikh Ali wọ́n máa ń kun ọ̀rọ̀ Sheikh Ali bin Hassan al-Halabi nípa fẹ́. Ó tó láti sùn wọ́n ṣubú. Ó tó láti wọ́n àwọn èèyàn nípa ìmọ̀kasíra wọn àbí ìmọ̀mọ́ lọ́dọ̀ wọn. Waqad kuntu bi awwal al-amri mimman yastabi'u wuqu'a mithla wuqu'a mithli hadhihi al-aqamma. Waqad kuntu bi awwal al-amri mimman yastabi'u wuqu'a mithli hadhihi al-aqamma àwọn wà náà bẹ́ẹ̀ pé àwọn máa wò pé kò rọrùn ó jìnà sí pé kí irú àwọn nǹkan yìí kó ṣẹlẹ̀ sí àṣẹ Ali mùtátàlá al-Halabi